adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí ó tún jí wa ní àárọ̀ yìí ọba náà lọ́ba tí adúpẹ́ fún àwọn fi tító bí aláàfin bẹ ọlọ́run àsọlá àti àṣe kọlọmọsẹ ìgbà alẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ àti ìpenisákèésí látọ̀dọ̀ òjísọ́lá Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni تقديم رضا الله على رضا خلقه كيما وايون ولون الله سبحانه وتعالى كيما وايون ولون وبانكا kọjá pé àwọn èèyàn àmọ́tánpẹ̀lá àwọn èèyàn jama ọ̀nà làwọn tó jẹ́ pé kulubuhum tataqallabu ìmọ̀ ń lọ ìmọ̀ ń bọ̀ ni ọmọ èèyàn yọ máa rò lẹ́mìí ipe mo fẹ́ nǹkan báyìí lọ́ba tún yá yóò tún lọ́wọ́ fẹ́ mọ́ ọmọ èèyàn yọ máa sọ pé nǹkan báyìí dáa lọ́ba tún yá yóò lọ́wọ́ dáa mọ́ ọmọ èèyàn kò ní oore tó lè ṣe fún yàn ọmọ èèyàn ò sì ní agbára lẹ́yìn ìnira kan láti fi kàyàn àdìsí ta fẹ́ ká láàárọ̀ yìí wọ́n fẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè gbé yẹ̀wò láti lè ronú lérí ẹ̀ òun náà ni pé ká máa ti ìyọ́nú ọlọ́run ọba síwájú ìyọ́nú àwọn èèyàn ṣe láwọn èèyàn bá ṣe wáyé a ń fẹ́ kí káwọn èèyàn ó máa gbé wa tóbi a máa fẹ́ káwọn èèyàn kí wọ́n máa fẹ́ràn wa a máa fẹ́ káwọn èèyàn kí wọ́n máa sọ̀rọ̀ wa dáadáa wọ́n lọ da bẹ́ẹ̀ ọ̀dà kan máa sọ̀rọ̀ yàn dáadáa ó sì da kí àwọn èèyàn fẹ́ràn yàn a máa fẹ́ káwọn èèyàn kí ni wọ́n máa dùn sí wa. wọ́n ní gbogbo níta ń wá lọ́dọ̀ àwọn èèyàn yìí ká máa gbé e sí. Si ẹ̀yin tí ọlọ́run ọba wa ọba dẹ́dà àwọn èèyàn ọmọ fẹ́ kó sin kan báyìí ọ̀fẹ́ ṣe nítorí kó lè bá rí ìdùnnú wọn òfin kan mílẹ̀ ò ní fẹ́ ṣe nítorí kọ́mọ́bà rí bínú àwọn èèyàn wọ́n ní gbogbo wa gbogbo tá a bá ń ṣe níjọsìn àbí tá a bá ń wù níwà àbí tá a bá ń ṣe níṣẹ́ kakọ máa wò ó ipe ṣé n tí ń ṣe yìí ṣí ọtẹlọ ńlọrùn tọba ti tẹlọ ńlọrùn ìbá àmọtẹ bàbá àti ìyá ẹ lọ́rùn àti gbogbo àwọn ẹbí ẹ àti gbogbo àwọn ìran rẹ àti gbogbo àwọn ọ̀rẹ́ ẹ àtàwọn àfa ẹ àtàwọn èèyàn ńláńlá ìbá àmọtẹ wọn lọ́rùn tọlọ́run bá ní kò ṣe o gbogbo tí wọn sì ń bi Ọlọ́run ọba ń nú tọba ti ń ṣe é tí wọn náà ní pé tó ń ṣe yìí ọlọ́run ọ̀fẹ́ àmọ́ àwọn èèyàn fẹ́ àwọn èèyàn máa wọ́n máa yàn ọ́ wọ́n máa gbé ọ tóbi wọ́n máa pàtàkì rẹ tó ṣe fòfin kìíní ìyẹn ọlọ́run ọba ti sọ pé fẹ́ àmọ́ ọ̀fẹ́ rí ìyọnú àwọn èèyàn ló fi ń ṣe àwọn àlùfáà ní látara hadisi yìí tẹ́yìn bá ronú lérí ẹ̀ èèyàn rí pé ìyọ̀n ní bá dáadáa bò ọlọ́run bá ju ẹ̀dá ẹ lọ ọlọ́run ju ẹ̀dá rẹ lọ ọlọ́run dá gbogbo tó dá tán ó sì jẹ gàba lérí wọn wọn ní lẹ́yìn náà ọkàn àwọn èèyàn gan ọkàn àwọn èèyàn tó fẹ́ kí ìfẹ́ rẹ wà lẹ́mìí wọn ọkàn yẹn ọwọ́ ọlọ́run gan wọ ọlọ́run yóò ní wọ́n nífẹ̀ẹ́ rẹ ọba sì yóò ní wọ́n kórìíra rẹ lẹ́yìn àti ọba adẹ́dá ṣé bákan náà ni tí wọ́n ṣe gbé ara wọn ọ̀dọ̀ ọlọ́run ló ti wá gbogbo sẹ̀mí rẹ̀ ọwọ́ ọlọ́run padà sí ọba aláàní ń tètò ayé ẹ ní tọ́ba ní ọmọ ṣẹlẹ̀ ní ọ̀ṣẹlẹ̀ ní tọ́ba ní kọ́mọ ṣẹlẹ̀ kò sẹ́ni tí ò ọmọ wa máa wá àwọn èèyàn láti fi rí ọlọ́run àwọn èèyàn lẹ́ni wọn ọlọ́run nìkan lálágbára ọkàn rẹ ò sí lọ́wọ́ wọn ọwọ́ ọlọ́run àwọn ẹ̀dá yẹn gan gbogbo tí wọ́n bá ṣe wọ́n ni wọ́n yẹn ni o àṣẹ òwò alátọ̀dọ̀ ọlọ́run wa dẹ́dà ẹ̀kí ló wá dé pé àwọn èèyàn ló wá gbé láyà pé àwọn èèyàn ni àwọn èèyàn ni àwọn èèyàn ni ah wọ́n sọ̀rọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ ni mọ́nìlì tá ẹni tí bá ń wá ọlọ́run tí bisakhati nas ní ti ń ṣe tí fi ń wáyọ̀ ní ọlọ́run ọba yìí àwọn èèyàn máa bínú tí bá ń ṣe é àwọn èèyàn máa bínú tí bá ń ṣe kíni tí bá ń ṣe é bóyá ọmọ sí islam pé àwọn èèyàn wá ń bínú bá àwọn fámìlì àbáwọn òbí ẹ̀ kò ní dá lóhùn yóò máa ṣe tiẹ̀ lọ́nìí ọmọ ń ṣe súnà oní ń bínú ìyá ń bínú ọmọ bá tiẹ̀ lọ́nìí. wọ́n ní gbogbo tí èèyàn bá ń ṣe téèyàn bá ti di pé ọlọ́run ọba fẹ́ àmọ́ àwọn èèyàn àwọn ọ̀fẹ́ radiyallahu anhu wọ́n ní arákùnrin yẹn àbí arábìnrin yẹn tí ń ṣe yẹn ọlọ́run ọ̀padà yọ́nú sí lérí ẹ̀ ọlọ́run yọ́nú sí ọlọ́run ọba alẹ́ ọ̀padà sọ di ẹni tó fẹ́ràn wà á rí dọ̀ ànihùn náà ọlọ́run ọba ó tún wá di àwọn èèyàn nípa káwọn náà ká máa fẹ́ràn rẹ̀ ọlọ́wọ́n padà fìfẹ́ rẹ̀ sẹ́mi àwọn tí wọ́n kórira yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn lẹ́sẹ̀ tí ò ní yé àwọn èèyàn eléyìí lè eléyìí lè bẹ́ẹ̀ bá dúró lérí ẹ̀ lérí súnà lérí alukoran tọ́wọ́ padà yá àwọn tí wọ́n kórira yín láàárọ̀ ọjọ́ wọ́n padà wá dọ̀rẹ́ yín nítorí pé ọkàn àwọn èèyàn yẹn ọwọ́ ọlọ́run ló wà nígbà tí wọ́n ti ń ṣe tọ́lọ́run fẹ́ yẹn ìtumọ̀ ẹni pé tí wọ́n bá ṣe bínú tí wọ́n fẹ́ lọ́wọ́ ọbẹ̀rẹ̀ tó bá padà yá ọlọ́run padà fìfẹ́ rẹ̀ sí wọn lẹ́mìí wọ́n padà mọ́ wá sọ pé wọ́n lọ kọ̀rẹ́tì èyí tó ń ṣe gan lọ́dà èyí táwọn ń ṣe ọ̀dà wọ́n àrùdọ̀ ọlọ́run mú wọn yọnu túláàsì wọ́n àrùdọ̀ ánìwò náà. àmọ́ yẹ bàbá tí wọ́n máa takọ ọmọ rẹ̀ kó súnà láàárọ̀ ọjọ́ wípé ẹ̀sìn tí òun ò sì ta tẹ́tẹ́ mọ́ òun ò sàdádá lẹ̀ mọ́ súnà ló wọ́n máa ṣe ẹ dákun ẹ̀sìn wọn dáńgbè lẹ́sìn tuntun nílẹ̀ yorùbá lè ní tọ́mọ bá lọ universities tọ́wárí súnà bàbá rẹ̀ ọmọ wa bínú bàbá tó yẹ kó fèrè kalẹ̀ kó máa dúpẹ́ ipò ọmọ mi ọlọ́run ṣe lẹni tí ń dìde lóru ń ka kùránì ń gbààwẹ̀ ń sin lọ́hùn ń borí ń lo jẹ̀lúbáàbù ń lo nìkọ́ọ̀bù yọmọ wa bínú ibi ọlọlẹ gbẹsùn àwọn ẹlẹfà ni ọmọ tó bá ti dúró lérí ìyọnu Ọlọ́run bí bàbá rẹ bá ń bínú ìbínú Ọlọ́run náà ní ń sá fún lára bàbá ẹ tẹ́lẹ̀ tí òfin fẹ́ ṣẹ̀ tí bàbá rẹ bá ti wá ń mú un fẹ́ ṣẹ̀ Ọlọ́run Ọlọ́run ni wọn wà tẹ̀lé kò ní tẹ̀lé bàbá rẹ ìyẹn máa yarí má bàbá lọ́wọ́ Ọlọ́run ti ó ní wọ́n jahadaka ala an tushrika bi ma laysa laka bihi ilm fala tuti'huma wa sahibhuma fi dunya ma'rufa ọlọ́run ní táwọn bàbá yín àti ìyá yín tí wọ́n bá ní kẹ́ wá ṣẹbọ wọ́n ní kẹ́ wá sóògùn wọ́n ní kẹ́ wá ṣẹ ọlọ́run ọlọ́run bá ní ẹ má tẹ̀lé wọn àmọ́ ẹ ṣe dáadáa sí wọn ti yín o fi dunya àwọn dáadáa tilé ayé tó dà yín pọ̀ gbogbo ìran ẹ̀sìn tó bá wù kọ́ máa sìn irú gbàgbọ́ tó bá wù kó ní òfun lásọ òfun lóúnjẹ òfun lómi ọ̀ràn lọ́wọ́ ọmọ lọ́sibítù orógùn fún ọmọ jíṣẹ́ fún àmọ́ tó bá di pé wá kọlu ọlọ́run ọlọ́run bá ní ọ yàrá ìmọ̀ lọ́wọ́ pé wá bọ̀ ọ̀rìṣà yìí ọjà gbàǹkì ní ìlọlẹ̀ ńlò ọ̀sùn bàbá pé ń lò ń sì jẹ́ ń sì lọ. àmọ́ tó bá lọ fẹ́ rí ìyọnu bàbá yẹn wàhálà ni o nítorí pé bàbá yẹn ò sí lérí ìyọnu ọlọ́run àdébìnrin gbogbo èèyàn tí bá ń ṣe tọ́lọ́run fẹ́ àmọ́ àwọn èèyàn inú wọn ò dùn ànábì ní kó máa bá tiẹ̀ lọ ọlọ́run wọn padà yọ́nú sí àwọn ẹ̀dá tínú wọn dùn náà inú wọn padà sí yọ padà dùn àmọye bàbá mi tọ́lọ̀ padà wá sànú tán táwọn ọmọdé tó rọ tí wọ́n rọ̀ ọ́ títí tó fi wá dégbò náà padà wa sọ̀rọ̀ yóò ní bá ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà mi wọn ò fi mí lẹ̀ ni wọ́n ń gbogbo àwọn bàbá bàbá tí o ti yé abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ọlọ́mọṣà jọ yẹn nìkan kan wọn àwọn tó ti yé náà ọlọ́mọjà padà sẹ́yìn. anábìíní wọn máa lè tẹ́ masa àrídọ̀ náà ẹni tí máa wọ́n wá ìyọnu àwọn èèyàn bisakọtìlá ó sì mọ̀ pé ìtòhun ṣe táwọn èèyàn fi ń dunnú tí wọ́n ń yọnu sóhun yìí bisakọtìlá ọlọ́run ọba padà bínú ìyín wá ìyọnu àwọn èèyàn ìyín fi ń wá bínú ọlọ́run ó náà mọ̀ pé òkú ṣíṣe ọ̀dà ó ní àwọn èèyàn máa pé kí ló dé tó wọn sòkú yà ó ẹ̀rí àwọn èèyàn àwọn èèyàn máa sọ pé ó láwọn ṣèjọ àwọn èèyàn máa sọ pé kí ló dé táwọn mutí àwọn ọ̀rẹ́ wọn máa bíwùn pé wọn ọ̀rọ̀ tí fáwọn àwọn èèyàn àwọn èèyàn ìkan tí ń ṣe táwọn èèyàn fẹ́ yìí àmọ́ lọ́wọ́n ọ̀fẹ́ àníbẹ̀rẹ̀ ẹni tí ń bá ń ṣe ìkan tó lọ́wọ́n bá a ọ̀fẹ́ àmọ́ àwọn èèyàn fẹ́ wọ́n wá ń ṣe torí àwọn èèyàn kò ti dúró ọlọ́run sẹ́kìtọ́ lọ́hùn àlè ìyàwó Aisha ní ànábì yìí ní ọlọ́run ó padà bínú sí wà á sọ̀tọ̀ àlè inas wà á sọ̀tọ̀ ọlọ́run tún wá mú àwọn èèyàn àwọn èèyàn tí wọ́n ń yọnu sí tí wọ́n ń sọ pé èèyàn rẹ ni tí wọ́n ní ọ̀dàmọ̀ ọ̀làjú àwọn èèyàn tí wọ́n ń hìlẹ̀ tí wọ́n ń pè á bó ṣe wà yẹn ọtẹ wa lọ́rùn o àwọn èèyàn tí wọ́n ń fẹ́ràn rẹ̀ yẹn ọlọ́run padà wá darí ẹ̀mí wọn wọ́n mọ̀ wá bínú sí wọ́n mọ̀ wá padà sépèlè kí là ń gbọ́ yé nínú hadithi yìí òun náà ni pé ojúbù khashiyatillahi wa taqdimu ridọ ala ridọ khalqihi ìbẹ̀rù ọlọ́run ọba òun ni ká gbéṣẹ́ mi ká sì jẹ́ kí ìyọ́nú ọlọ́run ọba kó tóbi lẹ́mìí wájú ìyọ́nú àwọn èèyàn lọ kọ́lọ́run máa fẹ́ràn wa kéèyàn máa ṣe tọ́lọ́run fẹ́ kí gbogbo ayé ká máa bínú síyàn má wọrí ní tiẹ̀ má bá tiẹ̀ lọ tọ́ba padà yá ìwọ lọ padà lékè torí ọlọ́run ọba tó tó ń wáyọ̀ nù ẹ̀ yọ padà sọ ọ́ dẹni tí ọ fẹ́ràn yọ padà wá fìfẹ́ rẹ̀ sẹ́mi àwọn tí wọ́n kórìíra yìí. bayanu okobati man asa ridọ nasa ala ridọ la adúgbòye nù hadith yìí pé gbogbo ẹni tí ọba ti ti ìfẹ́ àwọn èèyàn síwájú ìfẹ́ ọlọ́run ọlọ́run padà bàjá ọlọ́run padà bínú nítorí pé ó fojú kiri ọlọ́run lẹ́yìn náà ọlọ́run padà wá dájú àwọn èèyàn yẹn kọ́ àwọn èèyàn tí wọ́n yọnu wọn yẹn ọlọ́run padà dájú wọn kọ́ àwọn náà padà máa bàjá wọ́n padà máa bínú sí kò padà ní yọnu ọlọ́run kò ní yọnu àwọn èèyàn tí wọ́n yẹn. nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ hadith yìí wujubu tawakkul ala Allahi wal i'timad alayhi òun náà ní ká gbára lé ọlọ́run nìkan ká sì máa wá yọnu ọlọ́run nìkan tábà wọn wá yọnu ọlọ́run ọba lẹ́yìn ọlọ́run làá á máa ń dájú kọ àìdájú kò èèyàn òkú lè èèyàn ọmọ èèyàn wọn ní lọ da láàárọ̀ gbàtó fi dọ́rọ̀ wọn lọ ọ̀tún da àwọn tó ní ọ̀dá wọn lọ da àwọn èèyàn tí lè yàn rí ni tó bá ni kí wá gbára lé ọkàn ọmọ èèyàn tí máa lọ tí máa ń yí bọ̀ tọ́ wá fi ọlọ́run ọba anna qulubal ibadi biyadillahi subhanahu ká lè máa fi ọkàn àwọn èèyàn ọwọ́ ọlọ́run lọ́wọ́ gbogbo tó o bá ń ṣe tó bá fi ń rí ìbínú ọlọ́run nítorí àwọn èèyàn àdìsí wa pé ọ padà kàbùkù lọ́dọ̀ àwọn èèyàn náà ọ padà kàbùkù lọ́dọ̀ àwọn èèyàn nítorí pé ọlọ́run ọba fúnra yóò wá yí ọkàn wọn láti jẹ́ ká máa tàbùkù yóò yí ọkàn wọn pípé ká máa fẹ́ràn mọ́ nígbà tó ti fojú jẹpẹrẹ ọlọ́run ọlọ́run wọ́n sọ àtọ́mí èèyàn àtọ́kan wọn ọwọ́ àwọn nìkan lọ́wà eléyìí yóò jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè apply hadith yìí sínú ìgbésí ayé wa lérí gbogbo tá a máa ń ṣe ọdún níbọ̀ yìí ń sinjama àti sọdún àwẹ̀ àbí àti sọdún léyà ọdún àwẹ̀ mi ni tó ń bọ̀ fáwọn yìí àbí ẹni ọdún tó bá yàtọ̀ sí ọdún Islam ẹni ọdún tó bá yàtọ̀ sí ọdún Islam àyè ṣe àyè bá wọn ṣe àìjẹun bẹ̀ àmọ́ tó bá wò pé ah àwọn ọ̀rẹ́ mi dáàdi mi àti mọ́mì mi they are not muslims báwo mo ṣe fẹ́ ṣe <laughs> ìyàwó mi ẹ ẹ nígbà ọdún lóyà tèmi máa bá mi pẹ́ ẹ máa bá mi pẹ́ èmi ò ní àní máa bá mi máa bá mi gbà wẹ̀ <laughs> ìyàwó rẹ̀ bí òkè òun gbà gbà wẹ̀ ó ní ọmọ ń bá wa ṣe ọdún tiwa ọ̀yẹ́ táwọn náà bá wọn sọdún tiwọn ànábì ti sọ pé ọdún mélòó la ní ọdún méjì ọ̀rọ̀ darújàmá dọ̀la bá ṣe máa pariwo ẹ̀ náà nù tẹ́mi ó fi bọ́ lọ́rùn wa ìpè àlẹ́ ẹ̀yẹ́dùn ìdán ọdún méjì mùsùlùmí ni lẹ́yìn ọdún méjèèjì ọdún tó bá kú ọdún àwọn ẹlẹ́bọ̀nù bá ṣe dúró náà nù àtàkùn lédè náà nìyẹn wọn nítorí ìyọnu ọlọ́run là ń wá àwọ̀ yọnu kí ni àwọ̀ yọnu àwọn èèyàn à ń ṣe dáadáa sí àwọn òbí wa à ń ṣe dáadáa sí àwọn Ah, ẹbí wa alhamdulilah à ń ṣe dáadáa sáwọn neighbor wa bóyá wọ́n jẹ́ muslim àbí wọ́n ṣe muslim à ń ṣe dáadáa sí àwọn ọmọ èèyàn generally bóyá àmọ́rí àbámọ́rí torí tí islam nìkan máa ṣe nìyẹn àmọ́ tọ́lọ́wọ́n bá ti fẹ́ táàní ọ̀dọ̀ bá fẹ́ kò sí bí yóò ṣe súnmọ́ wa tó tàá ṣe kò sí bí yóò ṣe súnmọ́ wa tó tàá tẹ̀lé àwọn bàbá wa dábì wá ń ṣe nǹkan míì tọ́jẹ́ pé arígbégi níyọ̀ bá kúránì mọ̀kọ̀ bá súnà nítorí ọlọ́run ọ̀fẹ́ nítorí ọlọ́run ọba fẹ́ kí ló dé ká máa wáyọ̀ nu bàbá àtìyá lérí ẹ̀ ọlọ́run ọ̀fẹ́ tí ọlọ́run ò ju bàbá àtìyá lọ ní àbọ̀lọ́run kọ́ dá wọn ọlọ́run ló dá wọn ó lè díje muslim ó nígbà tó bá gbé ọlọ́run síwájú gbogbo ohun tí ọlọ́run bá dá pátápátá tó ti àwọn sẹ́yìn tó wá jẹ́ pé ìtọ́lọ́run bá lọ́dà lọ́dà ìtọ́lọ́run bá ní ọ̀dà ní ọ̀dà nídìí kéèyàn máa fuyi ọwọ́ kéèyàn máa fi pa idà ọlọ́run àwọn ọ̀nà téèyàn máa ń gbà fi ọwọ́ pa ọlọ́run òun náà ní kọ́lọ́run lóhun ọ̀fẹ́ nǹkan báyìí káwọn èèyàn láwọn fẹ́ ṣe èèyàn lọ́fẹ́ ṣe lọ́fẹ́ láti wá yọnu wọn ọwọ́ àti ibi inú ọlọ́run ọlọ́run ní <laughs> ọlọ́run bá dìnnà inú Quran ọlọ́run bá ní òkè àti ilẹ̀ wọ́n fẹ́ yálulẹ̀ nítorí pé àwọn kan sọ pé ọlọ́run bá bímọ nígbà tí ntọ́lọ́run bá Allah tí ọ̀dá ti ń bínú báyẹn ọba Allah gan fúnra rẹ̀ bóun ìbínú ló ṣe tó nígbà tí sánmà àti ilẹ̀ ń bọ́lọ̀ ń bínú àtòkè sánmà àtàpátá wọ́n bọ́lọ̀ wọn bá bínú wípé anda awolé rahman walada nígbà wọn gbọ́ pé wọn lẹ́nìkan wọ́n sẹlẹbúrẹ́tì ọjọ́ ìbí ọmọ yẹn ìwọ wọn jẹun bẹ́ẹ̀ wọ́n pé àwọn yóò bínú téèyàn bá jẹ́ wọn níbọ̀ wá ní láńlọ́dù mi ni ọ̀rẹ́ mi ni ọ̀gá mi bí iṣẹ́ ni mákàbùkù ẹ̀yìn bá wá bùkù yọkàn ọlọ́run ní jẹ́sìn ọ̀dàrú mọ́ ọ lọ́wọ́ o tàbá kó lé ayé jama kò sẹ́ni gbà wálẹ̀ ọ̀dọ̀ ọlọ́run nìkan la ń lọ ọ̀dọ̀ ìyá ńlá sì ń padà sí abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ọlọ́mọṣẹ́ ìsàlùkùn imáni wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa alaykum wa rahmatullahi wa barakatuh.